wa alaikum assalam wa barakatuh àwọn ah, oníbèrè wọn lórúkọ àwọn mọ́lá àmàṣù wọ́n ní iṣẹ́ ẹ̀rí kan wà tó ní pé ọmọ tí èèyàn bí láìsọ ìdí lórí ìyá ẹ̀ kò lè àwọn òbí méjèèjì àti wípé sílẹ̀ ni gan ló qualify ọmọ láti lè jogún àwọn òbí ẹ̀ ṣé ìgbéyàwó lórí ìgbéyàwó ló lè ló lè mú ojogún ni àbí ìbímọ pé àwọn òbí yẹn bí sáyé ló fi lè jogún wọn tán bá bẹ́ẹ̀ ni ẹ̀rí wà yí pé ọmọ tí wọ́n bí lọ́nà zina ò lè jogún bàbẹ́ ẹ̀ torí kìí sọmọ rẹ̀ ni hadith àbí sísan sọ lọ́wọ́ Bukhari alwaradu lilfirash wal hajar obìnrin tí wọ́n bá lò lọ́nà àzìná alwọ́lọ́dún fìràṣì olólùmá ẹni tó bá lò yẹ òkúta tí ẹ̀ wọ́n sọ lókò ní àdísì Buhari lọ́gbà wa ó ti yé wa ilé ìlú fi wáyé pé àṣẹ ọmọ yẹn kìí sọmọ ọkùnrin yẹn ni ọmọ àzìná ni so ìyá yẹn ni ó jogún kò ní jogún bàbá yẹn ìgbéyàwó òun náà sọ ọkùnrin àti obìnrin di ẹlẹ́tọ̀ ara wọn láti súnmọ́ ara wọn ni wọ́n mẹ́pẹ̀ ní nìká e nìká gan lédè lárúbáwá kíyàn fi kẹbọnú kẹrin bí ìdìgáàmù nínú tajwid a ní ìdìgáàmù àti ìdìgáàmù gbóòlò pé akẹrọ̀ bọnú ọ̀rọ̀ àbíbẹ̀ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ náà nìká nìká lédè lárúbáwá ìdìgáàmù ṣe ń fi kókùnrin lè tójú ara rẹ̀ bójú ara obìnrin àfi kí nìka àwáyé kí ẹ̀tọ́ ẹ̀ wáyé àwọn ẹ̀tọ́ ẹ̀ náà ń pè ní igi kẹfẹ́ ìnáwó yẹn ni ẹlùmẹ́sì ìnáwó kẹsọ igi oye èyàn márùn-ún lọ́jọ́ wa ní yàrá wọ́n lè sọ igi láì jẹ́ wọ́n sì náwó kankan owó ti yé wa lọ́fàá lásìkò àdẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ti sọ igi ní ìgẹ̀ká ìgbẹ̀ tó mọ̀ oye sọ pé ẹjọ́ fẹ́ yàwó ti lọ sọ́dọ̀ bàbá yàwó ó yìí tọrọ ó ti sọ sàdáàkì ti fi fún wọn gbaa ọmọ zalik di wà so àwọn kí dáńpé ní ni kí ọkọ àti ìyàwó gbà láti sọ̀rọ̀ àwọn láti fún fọ́sẹ̀lẹ̀ kankan kí àwọn ọkọ kó gbà yọ̀ǹda lọ́dọ̀ òbí mo ara wọn ni wọn láti olùsìn ó ti yé wa wọláwù tí a là àlẹ. dámàtò ìyẹn lọ́wọ́ tó lè lẹ́tọ̀ọ́ àti ìjogún bẹ́ẹ̀ ni rárá ní tó ń jẹ́ ọmọ rẹ̀ nínú sẹ́ríà ní ti ń jẹ́ ọmọ rẹ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ àdìsí àmúhàn yẹn pé aliwọ́ládù lè firas ọmọ yẹn kìí ṣe kìí ṣe tó bàbá rẹ̀ tó kìí bàbá rẹ̀ ní kìí ṣe bí rẹ̀ kó bọ́lá wọn lọ sí bí ẹni lè jẹ àṣàbí ọmọ ìyá ni ebi kọ́ wọ́n wí àlẹ́bì lórí bẹ́ẹ̀ bàbá ní hmm? ẹ̀ eh. ó dà ilé ní ìpínlẹ̀ àdúgbò balẹ̀kúrú tó àmì èjì ẹgbẹ́ wọn wẹ́lẹ̀ rẹ̀ tí ò sì ní tí ò sì tó ìgbìkan rí tẹ́lẹ̀ ara àwọn tó bá bí mẹ́jọ ti gbà fún tọ́gbọ́n wọn bá dáwọn lójú gbòdì làwọn sí ó di yóò kọ́ àwọn òjì kó kún òun kọ́ lọ́láàfíà náà ó di tọ́gbọ́n sì pa ni wọ́n ti kó lọ́láàfíà náà kó ìtọ́jú ọmọ ẹni kó máa lè wà fúnra rẹ̀ láì pé yàgbẹ́ mẹ́ ó di náà. wọ́n kàn lọ́sọ̀tì náà ó lómi dé orí súnmọ́ra fún bí wọ́n bí ọmọ ẹ̀mí ìgbẹ́jọ́ ọ̀fẹ́ ṣé ìgbẹ́jọ́ wọ́n wà lórí bí ọmọ ẹ̀rọ bẹ́ẹ̀ni ọmọdé yẹn pé wọ́n sọ ìgbà bá wọn wá tápọ̀ ọmọ yẹn sí bàbá bí àti pa bàbá yẹn ọmọ yẹn wá gbọ́nà àti pa bàbá yẹn kò ní jogún ọ̀kanu tọ́mọ yẹn bá kó ní ẹ̀sìn Islam kò ní jogún àwọn nǹkan lórí jùlọ ọ̀nù òye tọ́mọ bá kó ní ẹ̀sìn Islam kò ní jogún bàbá rẹ̀ jẹ́ mùsùlùm sẹ́kọ̀ ọmọ yẹn ti fẹ́ bí àti ka bàbá yẹn ọlọ́pàá bàbá yẹn kò lè jogún ó ní wọ́n pè ní mọ̀wá nílẹ̀ ẹ̀f àwọn tó lè kọ̀ fún yàrá ti jogún nìyẹn ó ní ó tí ń yẹ rẹ̀ mùsùlùmí ni wà lóhùn ti ìsìlámà bàbá wa kó wá fẹ́ jogún ara ọkọ̀ nínú ogun lẹ́yìn náà tó náà bá kú bàbá náà ní jogún ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ló ti dé bàbá yẹn olùgbé bàbá yẹn fẹ́ jù láyé ó wá mú apákó fi sá bàbá yẹn lágbárí bàbá wa kú wọ́n dájú pé olópa bàbá yẹn ó fún pọ́ìsì wọ́n dẹ̀ rí pé bàbá yẹn kò ní jogún ó di inú ṣẹ̀ríà náà